الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وصحبه أجمعين أما بعد هذا أدعو ولا الله تولي وصوى القرآن الكريم في أسي الشعور كي كيكيري على يه gbogbo ẹ̀ lọ́wọ́ ترى على القرآن ìyẹn lọ́pàá tó lọ́n fi sọ fún àníbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú àkùránì wípé láàbù ṣàbíkú bí lisanaka ìta àjálà rí tí Jibril bá dé tí wọ́n ń ka àkùránì fún ọ mọ́mọ́ yára kà á wọlé àti àjálù bí àkùránì mi kọ́ bẹ́ẹ̀ àyànkọ́ bọ́ ilé ìtawàhùn mọ́ yára mọ́mọ́ lọ́ àhán rẹ̀ sáré pé nítorí bó fẹ́ gbàgbé rẹ̀ ọlọ́run ní wípé nítorí pé ná alayna jam'ahu wa qur'ana kíkó al-Qur'ani jọ kó má ráre kó má sọnù kó má pẹ̀ dín ọ̀ràn yàtọ̀ lọ́rùn kódà bí ẹ ti máa kà á tẹ́ ẹ fi ní máa kàkàkùkà tẹ́ ẹ ní máa ka ńkọ́ yàtọ̀ sí èdè lárúbáwá ọlọ́run ọba ní pé ọ̀ràn yẹn ti wáyé ọ̀kan nínú àwọn nǹkan tó wà nínú al tó wà lọ́wọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwa tí a bá ń ṣe tìláwà Al-Qur'ani tá a mọ̀ ṣàkíyèsí òní pé tá bá ń ka al lọ tá a bá dé Surati Yusuf àyà ẹlẹ́kọ̀kànlá tá a bá ti ń wò ní tọ́lọ̀ ń sọ pé qalu ya abana malakala àríkẹ́lì mọ̀kàn àwọn àríkẹ́ wọn kàn mọ̀kàn sí dúdú lẹ́yìn mímu yẹn ibi tí mo fi ọwọ́ sí òun ló wà Al-Qur'ani tí a bá wò dáadáa tá a bá ti wò ọ̀pọ̀lọpọ̀ àwọn náà tá a bá ní Al-Qur'an ilé a lè yẹ̀ wò a rí i pé kẹ́límà yẹn nígbà tí wọ́n kọ láàtán wọ́n kọ míìmù wọ́n wá fi dúdú kan sí wọ́n fi dúdú kan sí dúdú yẹn àmì ni fún wípé ó ní bá a ti gbọdọ̀ pé kẹ́límà yẹn ṣùgbọ́n láti wá pé kẹ́límà yẹn òun la fẹ́ ṣàlàyé fún wa ní àárọ̀ yìí lọ́bàtà fẹ́ ṣe àlàyé náà ni wípé kánú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa tuntun wọn kí oúnjẹ bẹ̀rẹ̀ láàrẹ̀ àwọn gbìyànjú láti ṣe àlàyé fún wọn pé báyìí ni ti pè báyìí ni wọ́n ti máa ń pè ó wá fẹ́ lọ́dọ̀ yín dé díẹ̀ ṣùgbọ́n alihamudulila ibẹ̀ ni wọ́n ti wá wá gbé ẹsẹ̀ kó ṣe kó ṣe àwọn àlòmíì náà ní àǹfààní ìyẹn ni a fẹ́ fi sọ̀rọ̀ ń parí. kẹ́lìmọ̀ yìí láta mánu náà onípìlẹ̀ rẹ̀ láta mánu náà onípìlẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n gba kíkẹ́ Al-Qur'ani wa látọ̀dọ̀ àdébà Muhammad sallallahu alaihi wasallam kíkọrọ àwọn tó sì tàwa tààrọ tó sì lálàáfíà àwọn mẹ́wẹ̀ẹ̀wá àwọn kọrọ àwọn mẹ́wẹ̀ẹ̀wá tá a bá wo bí wọ́n ṣe kakẹ́ yìí mà yìí bóyá kí n bẹ̀rẹ̀ from simple to complex ẹnìkan nínú wọn ẹni tí ṣe Abu Ja'far lòun dàkà dúdú àwọn tí wọ́n yàtọ̀ sí àwọn mẹ́sẹ̀sán yòókù àwọn kà bákan náà àwọn tí wọ́n kà bákan náà yẹn wọ́n kà lọ́nà méjì Abu Ja'far òun kà lọ́nà kan sí ọ̀nà kan tó kà á ó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí ẹni tí ń ka Kùránì tí ó mà kà tí ò ní pàkíyèsí pé nǹkan kan wà ń bẹ̀ yẹn kò ní mà pé à ah, wọ́n mà kán mà kán bí jẹ́ ọlọ́wọ́ àfọ̀mọ́ wọn ọ̀dẹ gbogbo àmì tó dẹ̀ wà náà Kùránì ṣe bóyá odò ẹlẹ́yin ni bóyá odò tó ṣe roboto ni gbogbo ẹ̀ lónìí ìdí tí wọ́n fi síbẹ̀ eléyìí tó ṣe wípé àwọn àlàyé rẹ̀ insha Allah ta'ala yóò máa wá ń jọ mi àwọn àlàyé yìí lè wà ní èdè mi tó yàtọ̀ sí èdè Yorùbá ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ rò wípé àlàyé rẹ̀ tó kún tó máa yá lórí báyìí wà ní èdè tiwa tí ó lè ṣàwátà jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ bíi tèmi náà báyìí ní àǹfààní oníyàwó àfẹ́wé pé ká gbìyànjú ká sọ fúnra wa ní ṣókí àwọn ọ̀rọ̀ ohun mẹ́wẹ̀ẹ́wá gẹ́gẹ́ mo ti sọ ẹnìkan nínú eléyìí ti ṣe àbójá pa òun kà á pẹ̀lú wípé ọkàn fún nọ́ọ̀nù yẹn ní sọkún ó ṣe ìdìbò ọmọ sínú nọ́ọ̀nù kejì so eléyìí ti ń pè ní àlè ìdìbò ọmú àlìmáhà àlè ìdìbò ọmú àlìmáhà pure ìdìbò nọ́ọ̀nù yẹn ó fún sọkún ó sì ti bọ̀ ọ́ ẹlẹ́ẹ̀kejì so bó ṣe ṣe tiẹ̀ nìyẹn ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ó mọ̀ máa wá kà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó mọ̀ kà á bẹ́ẹ̀ nítorí pé akẹ́kọ̀ọ́ bí wọn ni àti máa ń ka Quran á kò sí máa fi ṣe á rí i pé tá tó wá lẹ́yìn ilá Hamza tó tẹ̀lé Hamza tó tẹ̀lé yẹn á pè tàbá ń ka Quran ṣùgbọ́n Abu Ja'far ìdánilòmọ́sẹ̀ bẹ̀ kò ní yóò sọ̀jà alif fún un so ẹni tó bá fẹ́ kà pẹ̀lú al-idgham al-mahab tí mo fẹ́ ṣe àlàyé nìsín tí mo kọ́ fẹ́ fi ṣàpèjúwe ó gbọ́dọ̀ jẹ́ wípé ó mọ̀ kó wọ́n ṣe ìbùdáàlù mẹ́ ẹni tí ò bá ti ṣe ìbùdáàlù níbi hamza yẹn kò ṣeé ṣe kó náà fẹ́ ṣe al-idgham al kò pọ̀ sí mi wà ilá kìrọ̀ àti ara rẹ̀ lọ́fẹ́ kàn kì í ṣe kìrọ̀ àti anábọ̀ Muhammad sallallahu alaihi wal-qira'atu sunnatun muttaba'atun tó kìlọ́ al-Qur'an kì í ṣe nǹkan tí yẹn máa gbé mi náà gbìyànjú kì í ṣe máa ká ní ìwọ́n ní ẹ̀dìkan sọ pé ká máa kà báyìí rárá o ìlànà tànẹ́bì ni tá a máa tẹ̀lé à ń gbà wá látọ̀dọ̀ àwọn ẹni ṣáájú ni tó dẹni sáná títí dọ́dọ̀ àwọn ìwà Muhammad sallallahu alaihi wasallam dọ́dọ̀ jìbìrì dọ́dọ̀ ọlọ́wọ́n nóònù yìí ṣe nóònù tó yẹ lè gbà sọkún torí kò sí tí ó fún sí a rí i pé ọ̀kan nínú àwọn jàwázìmù kò síwájú látó dẹ̀ ń bẹ̀ náà fìyà ni èsì náà hìyà tó bá ṣe pé náà hìyà ni àbáyé kó lè jà zámà ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ ilé bàbá wa máa lákà kí ló dé kí ló ṣe ọ́ kí ló fà á tó ṣe pé láà tá náà ara yóò tó ń fọkàn balẹ̀ sí wa sí àbúrò ibà àbúrò wa ni Yusuf wọ́n yẹ kẹ́mi ló lè balẹ̀ sí wa lórí ẹ̀ tó yẹ tí wọ́n ń tọ́lọ̀ ń sọ̀rọ̀ ó yàtọ̀ sí pé mọ́ fọkàn balẹ̀ sí wa kí ló tó fọkàn balẹ̀ sí àtàwọn náà tó láàyè náà fi hàn ìyẹn ló fà tó fi jọ jẹ́ wípé sọkún tó wà ń bẹ̀ yẹn nóònù àkọ́kọ́ yẹn nóònù méjì lọ́wọ́ àbẹ̀ ta mánù náà alákọ̀ọ́kọ́ ọjà rúfa ọjà tó mà tó ẹlẹ́ẹ̀kejì àríkè fati àdúrà kò sí ìkẹ̀kan tó ẹ̀kọ́ gbọ́ nítorí pé Quran bí ká súnà tó mú so gbogbo àwọn tí wọ́n dẹ̀ jẹ́ oní kùránì tí wọ́n jẹ́ oní Quran tí wọ́n gba kùránì wọ́n ní ṣe ìdúgbọ́ọ̀mù yẹn complete ní kálukú wọn kàn ṣe kàlọ́ yàtọ̀ sọ́nà tọ́yọ̀ tí a bá wo ti ìdúgbọ́ọ̀mù wájú tí ó sì ìdúgbọ́ọ̀mù náà ń bọ̀ à ń bọ̀ wà o ọ̀tí eléyìí àbújá fà ọ̀nà kan ṣoṣo ló gbà ká òun náà ni àlè ìdúgbọ́ọ̀mù alìmọ̀ pure ìdúgbọ́ọ̀mù lónìí máàlákà látàmánà àlà Yusuf máàlákà látàmánà àlà Yusuf tàmánà àlà Yusuf kò ní sọ pé tá kò ní pé Hamza yẹn yóò ṣe ibdal níbi Hamza yóò lè ṣe yóò lè ṣe àgìdìwọ́n àjùmọ̀ kí ọ̀gbìn gan. Naam, ìyẹn kò fi bẹ́ẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ àwa tí a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tá a jẹ́ ẹni tó ṣe bẹ̀rẹ̀ tàbí tá a kàn ká Kùránì ti wà kọ̀ọ̀kan wá lọ títí torí pé kẹ̀rọ à Abi Ja'far kò sínú kẹ̀rọ à tó gbajúmọ̀ dáadáa púpọ̀ bẹ́yẹn lọ́dọ̀ wa nígbà kò tẹ̀ ṣe wípé ara àwọn kẹ̀rọ àti ọ̀tàwátàrọ̀ látọ̀dọ̀ àlùbọ̀ àwọn kàmọ́ sọ̀rọ̀ ara kẹrọ àmàdínà àlàyé ọjọ́ mi nìyẹn pẹ̀lú gbọ́dọ̀ àwọn tó wá kù ń gbogbo àwọn kọ̀ọ̀rọ̀ pátápátá afáwọ̀ àgbà imam ibn jazari rahimahullahu ta'ala oníta àmànyà ashim warum lekulehi ta'amanna ashim ta'amanna sí ishmamu mbẹ warum ó sì tún lè ṣe ọ̀rọ̀ ohun tó bá wù ọ́ lekulehi fún gbogbo wọn ṣùgbọ́n bíi lè má hàbí sáré ṣùgbọ́n tó bá ṣe kọ́ fẹ́ ṣe àlèbùdọ́mù lè má hàbí sáré ọ̀dọ̀ àbújá fàlù lọ́dọ̀ torí rọ́mùzù àbí ìjọba fàlù nínú fọ́gíbà sáàni sáàni ó jẹ́ ṣe pé nínú ṣàtọ̀bíyà rọ́mùzù míì ni torí pé kìí ṣe rọ́mùzù lásán kìí ṣe rọ́mùzù tó jẹ́ kẹ́ kára fi kàn tó wá jẹ́ pé èèyàn kan ló rẹ̀ pèsè síbẹ̀ náà ibẹ̀ kọ́ lọ́mùsàn náà so ibi tí mo wá ń lọ nìyí nítorí wípé láàtó síwájú yẹn náà fi àdìgbèsè náà híya tí ò délé jazama ń bẹ̀ yẹn so àwọn tó yàtọ̀ sóhun tí wọ́n lè jẹ́ káwọn lè dùbò wọ́n wò wípé ààkàn ilé tinúùnù yẹn bọ́lú núùnù yẹn pí ọba yẹn láì ṣe ìṣàárọ̀ sí àárọ̀ kàkúta òun ni mo bá ń ṣe tí wọ́n ń pè ní alìṣìmá tí wọ́n ṣe ìṣúná nígbà tí wọ́n bá ń pè inú mi àwọn náà ń ṣe ìdíwọ́ ṣùgbọ́n ìdíwọ́ mo ti wọ́n ṣe ìdíwọ́ máa ń máa bọ̀ kí ṣe bí ìdíwọ́ tí wọ́n á ṣe ìdíwọ́ pẹ̀lú ṣíṣe ìṣàrọ̀ sí ibi tí ara fìtí wà tàwa ládà lára rẹ̀ ìrètí àti haruka doma tó tàwa ládà látara rẹ̀ tàbí tí wọ́n yọ látara rẹ̀ wọ́n á ṣe ìṣàrọ̀ sí ó náà ní kí kan ṣe dọ́mù ṣàpàtẹ́yìn so níbi kẹ́yìn màá yìí lọ́dọ̀ gbogbo rọ̀ bóyá òǹkà tí náà fi wẹ́rẹ́ bí nǹkan sí ìlú bóyá àbí àmì tẹ́lẹ̀ ní àmì ìlú tó àti ẹgbẹ́ àwọn ará kúfà mẹ́tẹ̀ẹ̀ta àti àwọn tó kù náà yàkóòrò ni àti kọ́lákọ́lá aṣọ yàtọ̀ sí abújáfà àdìmọ̀sán tó àwọn ará kúfà mẹ́tẹ̀ẹ̀ta tí mo gbà lérò ní hansi Hamza olùkísà gbogbo wọn kẹ́tẹ́ pátá níta ká náà nìkan lẹ́sọ̀ yìí wọn náà ní ká ṣe ìsìmáàmù yìí báwo la ti wá máa ń ṣe oríṣiríṣi ni oríṣiríṣi ni nǹkan tá a bá lọ́dọ̀ àwọn tí wọ́n já àfọ̀ ní àpọ̀ hàn wọ́n á sọ pé a ṣe dọ́mù ṣèpàtà yìí ṣùgbọ́n nígbà wọ̀ gbogbo wa láti mà nínú kata àti kọ́ nínú àṣìkámù nínú ní sákìlì ní ní pété a bá ti ṣe ìdúgbọ́mù nínú sínú nínú dandan ní kárí gúnà a ṣe gúnà àbí bẹ́ẹ̀ kọ́ nítorí pé ó ti gbé bàṣà dàbà yẹn wà gúnà míì mọ̀ tó mà ní wọn náà sódì ọ̀sán mi kó lánìí àfà gúnà ti padà tó tá a bá ti lè ṣe ìdìbò àwọn méjèèjì sínú ara wọn dandan ni kí gúnnà wáyé tó ìbá ṣe gúnnà ń bẹ̀ yẹn torí pé a ti ti nóònù bọ́ nóònù a ti sọ nóònù tó gba rọ́fà òkú ìṣe ta mánù ta mánù yẹn nóònù tó gba dúkùmọ̀ yẹn tí dúkùmọ̀ wà lórí rẹ̀ yẹn a ti ti bọ́nú ilé ìtọ́jú àpapọ̀ ṣùgbọ́n nítorí wípé kẹrọ a bí wọ́n ti gbà wá lù wá síbi lọ́dọ̀ kánù láyé ṣe pọ́lọ́yà ayé nǹkan kan tó fún un jásí mọ́ àbí nǹkan kan tó à ń ara àpèjúwe al-Idgham al-Kabir eléyìí ti Hafs sábà ṣe tó ṣe ara àpèjúwe rẹ̀ náà ni tọ́yì kí má bàa dé nàgbẹ́ ni kó má ṣe pé àlàyé mi ó ti padà wá fẹ́ mọ̀ bùn tó ọ̀nà mẹ́ta ní ti Ismail Lahari lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àfa nípa táwọn fún wọn nígbà tó bá fẹ́ ṣe Ismail mẹ́yìn kẹ̀fíyà ọ̀nà tí kálukọ́ sọ oríṣi mẹ́ta náà ni yóò rí lọ́dọ̀ àwọn afọ ní ọkàn hàn bó tiẹ̀ ṣe wípé eléyìí tí èmi gbà lẹ́nu àwọn tí wọ́n jẹ́ afọ àfẹ́mi níjà ọkàn hàn tí mo dẹ̀ máa ń fa dọ́là fáwọn tí mo ń kọ́ máa sọ nínú mẹ́tẹ̀ẹ̀ta ṣùgbọ́n àlè rẹ lómi tí wọ́n sọ pé rárá eléyìí ó náà ni wípé nígbà tí a bá fẹ́ ṣe gúnnà yìí ká ṣe dọ́mù ìṣàpàtẹ ká gé ètè e ní ìbéèrè gúnnà yìí òun làlákọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní wípé nígbà tá a bá parí gúnà ká ṣe gúnà tán a wá parí gúnà a fẹ́ múfù nígbà yẹn ni ká tó ṣe dọ́mú ṣàpàtà ẹlẹ́ẹ̀kẹta oníkẹ́ ká ṣe kọ̀ǹkọ́rẹ́ntì ká di ẹnu yẹn ká di ètè méjèèjì yẹn ká lè tó máa ṣe gúnà pọ̀ pẹ̀lú ẹlẹ́ẹ̀kẹta tó ẹlẹ́ẹ̀kẹta tí mo sọ yìí wọn lè mí gbà lẹ́nu àwọn tí wọ́n dé àwọn afáfẹ́ mi tí mi ká kọ̀ hánì òjòṣẹ́ lárúbáwá ni wọ́n tó o ní ó jẹ́ kí ọkàn tèmi kó balẹ̀ sí i nítorí ọmọ jàzáà ilẹ̀ nítorí ọmọ sọ̀díyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alhamdulilayi rabbil alamin. náà tó alákọ̀ọ́kọ́ òun ni kí n gbàgbà fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rí kí mo ti sọ ta mọ́nù náà nípìnlẹ̀ bọ́wọ́ kábẹ́ tí yóò bá rẹ̀ ni tó kábẹ́ yóò jáde lọ sínú àjọ àṣà àdúrà ní àtúnyẹ̀wò ó wà ó ṣùgbọ́n inú àjọ àti aṣáájú àná kódà tó fún ní haraka mi tó yàtọ̀ sí wa wọ́n yẹ ọ̀kan wọ́n yẹ má jà pé attention sí o ẹ pé attention sí nǹkan tí mo fẹ́ èyí tí mo fẹ́ sọ yìí káàkà kò yẹ o kan ọ̀pọ̀lọpọ̀ àtọ́rẹ́ lè tọ́jẹ́ kẹrọ aṣáájú àyàn àlékà lónìí àkàn máa ń mà gẹ́gẹ́ bí àmàkún ni bí àràkún ni aṣọ ìbàdí bí àwọn Yorùbá ti máa ń so alákọ̀ọ́kọ́ ó ní pé tábàkà ti àbújá fọ̀rọ̀ ta ni pé tá a máa ń nà tá a máa ń fẹ́ kà báyìí ní sùn ta ni bọ̀ ká má gbàgbé o wípé nínú àwọn tó kù náà àwọn tó ní ìdá àlùwà o ẹni tó bá ń ka lè wáyà wáṣ lápèjúwe so mo lè má pè attention sí Amza yẹn lọ títì so kíkálukú nínú àwọn kòrọ àyẹ̀ká àwọn kòrọ òyìnká mọ̀ kí wọ́n wà lórí aslu wọn so nóònù yẹn ni mo fẹ́ sọ bóyá á ti kà á so hamza yẹn níbàámu sí kẹrọ a ah, àbí lè wáyà tó bá ń kà so ẹni tó bá ń ka sínú sí ó mà yín pé wọn ṣe ìgbà ẹni tó bá ń ka wọ́ọ̀ṣì kọ́ mà fún wọn ṣe ìgbà nínú àlùkòrò àtọ̀sọ́bọ̀rọ̀ mi ìgbọ́n nínú àlùkòrò tó o bá ń ka kẹrọ a àbí àmọ̀ mà pé o lè ṣe ìgbà bóyá dùn ni o bóyá sínú sí bẹ́ẹ̀ náà ni àbújá fẹ́ràn so gẹ́gẹ́ bá ti sọ ṣùgbọ́n òun ò ní sí lára bí bá a ṣe fẹ́ pe lónìí nísìn so bẹ́ẹ̀ náà ni wash bóyá ti azraq ni tàbí ẹlẹ́sìnkòkà ni so àti um, sọ̀rọ̀ àbúrò amúlẹ̀ lẹ́yìn àbí so so sí àfihàn ọlọ́wọ́ ta aláwọ̀ àlà tọ́yìn tó bá yàtọ̀ sí ẹni kí ọ̀rọ̀ àtọ́ lè mọ̀ ká tó bá ti yàtọ̀ sí Abu Ja'far so bóyá ó jẹ́ ẹni tó ní ìbúdá lónìí níbi hamza ní abẹ́ni tí ò ní bó ṣe pé nóònù yẹ òun ni mo fẹ́ ṣe àlàyé lọ́wọ́ ara wàhálà tó tó bá ṣe wípé apá àtọ́bá wò wípé rárá wàá ṣe ìṣúmámú lóòótọ́ ṣùgbọ́n níbẹ̀rẹ̀ gómìnà yẹn ni torí pé nóònù àkọ́kọ́ ti ṣe ìdíwọ́ ọmọ ìṣínú ẹlẹ́dẹ̀ẹ́jì ìgbà tó gbẹ́nu lé wọn lè yẹ kó ṣe ìṣúmámú náà ní dọ́mù ṣàtẹ́ tó àníyàn sọ fún ẹ pé kò kà báyìí láàtà láàtà mọ́n ọwọ́ pàpà sọ báyìí tà mọ́n mọ́n bọ́ọ̀ ṣe gbé tẹ̀síwájú yẹn wọ́n wá dá para sẹ́yìn wà lóṣọ tó ní tà mọ́n mọ́n mọ́n mọ́n mọ́n bí etí ìpè lọ́wọ́ tà mọ́n mọ́n mọ́n tó tiẹ̀. لا تأمن فواشدنا تأمنا سألك متديا كنت برا ما شدنا تأمن من من لا تأمن سو فواشدنا لا تأمنا على يوسف ìkànnì yẹn aláàbọ̀ àwọn mímọ́ sọ̀rọ̀ ẹ̀ lẹ́lẹ́kejì ni pé wàá ṣe gbóná rẹ̀ tán ìgbà tó o bá fẹ́ máa lọ ṣe bára fi hàn àti ti wọnú mi ìgbà tó o bá fẹ́ máa lọ lọ́kọ̀ sí ìyẹn ní ká máa ń ní ara yóò sọ ká ká tó bá ti pè yẹn tó lọ́dọ̀ ẹni tí ọba ṣe tàkíkó tó wàá ṣe gbóná wàá ṣe ìṣúná bọ̀ wàá máa lọ ta máa ń tẹ́jú náà mo ń ṣe lọ́wọ́ ta máa ń ìgbà tí mo bá parí ẹ̀ mo máa ṣe lọ́mú ṣàbàtọ̀ yẹn. تأمن تأمن تأمن تأمنا على يوسف تأمنا على يوسف يا لك تأمنا على يوسف bẹ́ẹ̀ tí bá kọ̀mpléètì ọ̀nà ìfún lẹ́lẹ́kẹ̀jì mo rò pé a rí àtọ̀ tó wà láàrin àti alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ tí a máa ń akọ̀kọ̀ sí dọ́mùsàbà tẹ́yìn àṣẹ ìfún ẹlẹ́ẹ̀kejì ta máa ń na ara Yusuf ẹlẹ́ẹ̀kẹta kọ̀ǹkọ́rẹ́ńtì ta máa ń máa ń na ara Yusuf ẹlẹ́ẹ̀kẹta yẹn wọ́n lè mí fa bọ́lá wọn ló sì bá tún gbà lẹ́nu àwọn tí wọ́n jẹ́ afáfẹ́ mi tó wọ́n lè mí lè má fi kọ́ àwọn ènìyàn ìyẹn ni wọ́n yàtọ̀ alákòbílẹ̀ ìsúná ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà tí wọ́n gbà ká oní tán pè ní ọ́ ẹlẹ́tíláàsì ó ní pé ká dín hárọ́kà àràfẹ́ ẹlẹ́kìtì ẹ̀ka dín ká dín hárọ́kà àràfẹ́ hárọ́kà rẹ̀ jáde ó ní nǹkan kan tá a pè ní ìtìmọ́mù hárọ́kà nínú ìjọba art so ìtìmọ́mù hárọ́kà yẹn àlàyé rẹ̀ wà ń jọ mi kínyìn wá má complete hárọ́kà oníjẹ́ kíláàsì kínyìn gidi ẹ̀kọ́ ń bẹ̀ ìyẹn ó ṣẹlẹ̀ nígbà tí èèyàn ò bá fara balẹ̀ pé kẹ́lí màá yẹn kínyìn bá yára lórí ẹ̀. إتيو بسويب تأمنونا على يوسف تأمنونا منونا منونا تأمنونا تبي تأمنونا إتيو بسويب يو يا يوني تأمنونا على يوسف تأمنونا تأمنونا على يوسف تبي تأمنونا على يوسف تأمنونا على يوسف تأمننا على يوسف تبيب تأمننا على يوسف ويا قصي تأمننا على يوسف تبيب تأمننا على يوسف والله أعلى وأعلم هذا وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم